lúùkù orí kẹtàdínlógún. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ má dé ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ti pasẹ̀ rẹ̀ dé ìbá sàn fún un kí aṣọ ọlọ́nlá mọ́ ọ ní ọrùn kí a sì gbé e jù sínú òkun ju kí ó mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí kọsẹ̀ ẹ máa kíyèsára yín bí arákùnrin rẹ bá ṣẹ̀ bá a wí bí ó bá sì ronú pìwàdà dáríjì í bí ó bá sì ṣẹ̀ ọ́ ní ẹ̀rín méje ní òòjọ́ tí ó sì padà tọ̀ ọ́ wá ní ẹ̀rín méje ní òòjọ́ pé mo ronú pìwàdà dáríjì àwọn àpòsílẹ̀ sì wí fún olúwa pé. bù sí ìgbàgbọ́ wa. olúwa sì wí pé. bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bíi wóró irúgbìn mustadi ẹ̀yin ó lè wí fún igi síkámínì yìí pé kí a fà ọ́ tu kí a sì gbìn ọ́ sínú òkun yóò sì gbọ́ tiyín ṣùgbọ́n ta ni nínú yín tí ó ní ọmọ ọ̀dọ̀ tí ó ń tulẹ̀ tàbí tí ó ń bọ ẹran tí yóò wí fún un lójú kan náà tí ó bá ti oko dé pé. lọ í jókòó láti jẹun tí kì yóò kúkú wí fún un pé pèsè ohun tí èmi ó jẹ sì di àmùrè kí ìwọ kí ó máa ṣe ìránṣẹ́ fún mi títí èmi ó fi jẹ tí èmi ó sì mu tán lẹ́yìn náà ìwọ ó sì jẹ tí ìwọ ó sì mu òun á máa dúpẹ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ náà nítorí tí ó ṣe ohun tí a láṣẹ fún un bí èmi kò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tí a pa láṣẹ fún yín tán ẹ wí pé aláìlérè ọmọ ọ̀dọ̀ ni wá èyí tí í ṣe iṣẹ́ wa láti ṣe ni àwa ti ṣe. ó sì ṣe bí ó ti ń lọ sí Jerúsálẹ́mù ó kọjá láàrin Samaria òun Gálílì bí ó sì ń wọ inú ìletò kan lọ àwọn ọkùnrin adọ́tẹ̀ pàdé rẹ̀ wọ́n dúró ní òkèèrè wọ́n sì na òǹ wípé. jésù olùkọ́ni ṣàánú wa. nígbà tí ó rí wọn ó wí fún wọn pé. ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. ó sì ṣe bí wọ́n ti ń lọ wọ́n sì di mímọ́ nígbà tí ọ̀kan nínú wọn rí i pé a òun lára ó padà ó sì fi ohùn rara yin ọlọ́run lógo ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó ń dúpẹ́ ní ọwọ́ rẹ̀ ará samaria ni òun sì í ṣe jésù sì dáhùn wípé. àwọn mẹ́wàá tí a sọ di mímọ́ àwọn mẹ́sàn-án yòókù hadà a kò rí ẹnìkan tí ó pa ó sì wí fún un pé. dìde kí o sì máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. nígbà tí àwọn Farisí bi í pé nígbà wo ni ìjọba Ọlọ́run yóò dé ó dá wọn ní ohùn pé. ìjọba Ọlọ́run kì í wá pẹ̀lú àmì bẹ́ẹ̀ ni wọn kì yóò wí pé kíyèsí níhìn tàbí kíyèsí lọ́hùn-ún ṣáà wò ó ìjọba ọlọ́run bẹ nínú yín. ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọjọ́ ń bọ̀ nígbà tí ẹ̀yin ó fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn ẹ̀yin kì yóò sì rí i wọ́n ó sì wí fún yín pé wò ó níhìn tàbí wò ó lọ́hùn-ún ẹ má lọ ẹ má ṣe tẹ̀lé wọn nítorí gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná ti kọ ní apá kan lábẹ́ ọ̀run tí sì í mọ́lẹ̀ ní apá kejì lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò sì rí i ní ọjọ́ rẹ̀ ṣùgbọ́n kò lè ṣàìmákọ́jìyà ohun púpọ̀ kí a sì kọ́ ọ́ lọ́dọ̀ ìran yìí yóò sì ti rí ní ọjọ́ Nóà bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ ọmọ ènìyàn wọ́n ń jẹ wọ́n ń mu níyàwó wọ́n sì ń fa ìyàwó fún mi títí ó fi di ọjọ́ tí wọ́n á wọ inú ọkọ̀ lọ. Fún omi sì dé, ó sì rí i. Gẹ́gẹ́ bí ó sì ti rí ní ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n mu, wọ́n rà, wọ́n ń tà, wọ́n ń gbè, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n ní ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù òjò iná àti ṣúfù rọ̀ láti ọ̀run wá ó sì rọ̀ gbogbo wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò fara. ní ọjọ́ náà ẹni tí ó bá wà lórí ilé tí ẹrù rẹ̀ sì ń bẹ ní ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ láti wá kó o ẹni tí ó bá sì wà ní oko kí ó má ṣe padà sẹ́yìn ẹ rántí aya lọ́ọ̀tì ẹnikẹ́ni tí ó bá ń wá àti gba ẹ̀mí rẹ̀ là yóò sọ ọ́ nù ẹnikẹ́ni tí ó bá sì sọ ọ́ nù yóò gbà á là mo wí fún yín ní òru ọjọ́ náà ènìyàn méjì yóò wà lórí àkéte kan a ó mú ọ̀kan a ó sì fi ìdíje sílẹ̀ ènìyàn méjì yóò sì máa lọ ọlọ́pọ̀ a ó mú ọ̀kan a ó sì fi èkejì ènìyàn méjì yóò wà ní oko a ó rú ọ̀kan a ó sì fi ìkejì sílẹ̀. wọ́n sì dá a lóhùn wọ́n bi í pé. níbo olúwa. ó sì wí fún wọn pé. níbi tí òkú bá gbé wà níbẹ̀ pẹ̀lú ni idì kójọ pọ̀ sí. Si